ọ̀rẹ́ mi amọ̀kò àjíòde o elédùà yóò kù mọ́ wa pẹ̀lú wa àmọ̀ràn ni mo mú wá fún ọ pé bí gbogbo ènìyàn ti ń lọ́gùn àsìkò dìbò tólúkúlùkù ń yanrú ẹni tí wọ́n fẹ́ ẹni bá mọ̀ wà láyé nídíje dìbò wíwọ̀ bá lọ́jọ́ ọ̀la mọ́fò ní ara rẹ wéwu o kó mọ́ bàa dẹni ìtàn kó mọ́ bàa dẹni àkọlẹ̀bò láì tó ọjọ́ ó gbọ́gbọ́n o ó dẹ̀ tún gbẹ́sọ̀.